السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له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 ألا وهي سورة العصر الذي قال الإمام الشافعي رحمه الله عنها لو تفكر الناس في سورة العصر لوسعتهم وفيما قيل عنه رحمه الله عن الله لوما لعن الله سبحانه وتعالى إذا لم ينزل على عباده غير سورة العصر لوسعت الخلق قال الله تعالى فيها والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر فحلف سبحانه وتعالى بالعصر وله حق أن يحلف بأي شيء من خلقه وبعد هذا التفسير قالوا إنما حلف الله تعالى بنفسه والتقدير ورب العصر وذلك لإلفات النظر الناس إلى أهمية العصر الذي يتقلب منهم من حال إلى حال من صحة إلى مرض ومن فقر ومن غنى إلى فقر ومن حياة إلى الموت وقال بعض أهل العلم ليس هناك شيء يتصور عدم وجوده إلا العصر فقال الله سبحانه وتعالى والعصر حلفا بالعصر وإلفات النظر إلى عجائب قدرة الله في العصور ثم قال إن الإنسان لفي خسر فهذا هو المقسوم عليه فالله سبحانه وتعالى يقرر بأن الخلق جميعا إلا من استثنى لفي خسران لفي بيع وتجارة يخسرون من ورائها فإنهم في هذه الحياة يمارسون أعمالا كثيرة ونتيجتها خسران فنسأل الله السلامة والعافية فاستثنى الله سبحانه وتعالى من اتصف باربع صفات فقال سبحانه إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر adúpẹ́ fún ọlọ́run ọlọ́run bá tí ọpẹ́ tọ́ sí ọlọ́run bá tó ní pé òun nìkan ni àgbà pé kò sí ẹni kankan tó yẹ kí a máa jọ́sìn fún mọ́ lẹ́yìn ọlọ́run ọba àsìgbà yìí kí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ní ẹrú sí rẹ̀ ní kí ọlọ́ba kí ó ṣe ìkẹ́ fún àti fún àwọn ará ilé rẹ̀ àti fún àwọn tí wọ́n dúró mọ́ tí wọ́n jẹ́ sàábé rẹ̀ àti gbogbo ẹ̀yẹ́wò tó bá dúró mọ́ Islam tí ó fi jẹ́ ọgbẹ́ ìdè kọ́lọ̀ jẹ́ kí a jọ wà nínú wọn wọlá àti tóbi ọlọ́run wọlá àánú rẹ̀ ẹ̀yin ẹrú sí ọlọ́run inú kútúbà eléyìí àájọ wòye ní ìwòye kíákíá lórí ìkánú àwọn súrà tó gbangán tí ọlọ́run bá sọ̀kalẹ̀ sínú Qur'an oní àrí súratul Asr èyí tí Imamu Shafi'i kọ́lọ̀n tó fi ọrúkẹ́ tó sọ wípé tí ọlọ́run bá ọba sọ súrà kankan mẹ́lẹ́yìn súrà ìfáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó tó wọn ọlọ́run wá sọ súra yìí ó tún sọ àwọn súra oríṣiríṣi mi kalẹ̀ nítorí sókí tí ó jẹ́ àti ọ̀rọ̀ tó kí tó kó sínú ìṣesí Qur'an náà látòkè délẹ̀ náà sì nìyẹn àwọn àyè kan bẹ́nu Qur'an tó ṣe pé ńgbàtí ẹ̀ bá tẹnu bọ̀ yóò mọ́ sọ lọ ní kò lè sọ tán nínú ẹ̀ náà ni súra yìí Suratul Asr ọlọ́run bá bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú gbólóhùn rẹ̀ tó sọ innal insana lafi khusr illa alladhina amanu wa 'amilus salihat wa tawasaw bil haqqi wa tawasaw bis sabr ọlọ́run ló ń búra pẹ̀lú ìgbà ọlọ́run bá ẹlẹ́dàá ó lè búra pẹ̀lú tó bá fẹ́ ní tí yẹn bá fẹ́ fi búra ní tó pàtàkì inú ẹ̀mí lèyàn fi búra

apákan nú àwọn onímọ̀ sọ wípé ìrọ̀lẹ́ ayé lọ́lọ́wọ́ bá fi ń búra ìyẹn ni pé àsìkò tí ń bẹ láàrin àlàásárì tó rún ewọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó sì ti tawá lólobónú hadithi kan wípé bu'ithu was-sa'atu kahatayn ọlọ́run gbé mi dìde lásìkò tọ́lọ́run gbé mi dìde yìí tí òpin ayé ò fi dé ọdẹ ẹ̀gẹ́ bí ìka méjì yìí tí ọ̀nà síwájú àwọn sàábé rẹ̀ ó náà ní ìka àti ìka àbábẹ̀lá òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ọ ń sọ fún ayé pé kò sí òjíṣẹ́ kankan mọ́ lẹ́yìn ohun tí a yóò fi parẹ́ ọlọ́run bá wá ń fi al-asr ó ń fi àsìkò tó ṣẹ́kù yẹn ó fi ń búra gẹ́bí sápákan náà ní ọ̀sọ́ apákan ní wọ́n sọ wípé àsìkò al-asr náà lọ́lọ́run fi ń búra òun náà láǹpẹ́ ní salatul asr ìrun asr torí pé ìrun yẹ gẹ́gẹ́ bí tí n tó pọ̀jù náà onímọ̀ sọ òun náà ni ìrun àárín gbùngbùn tọ́lọ́ bá sọ pé hafidu ala salawati was salatil wusta wa qumu lillahi qanitin ẹ máa gbẹ́nu dúró ẹ máa sọ gbogbo òun ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìdíwọ́ máa ń fa tí wọ́n fi lè kí asìlì ní àsìkò rẹ̀ apákan nínú àwọn onímọ̀ sọ pé ìran asìlì yìí lọ́lọ́wọ́ bá fi àsìkò asìlì yìí iná ni Ọlọ́run bá fi ń ṣe búra ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ àwọn òfàṣìlú lọ oná ẹni pé gbogbo ìgbà lọ́lọ́run fi ń búra ìgbà tá

níta bá rí nínú ìbúra bẹ́ẹ̀ nínú Qur'an wọ́n ní ọlọ́run ti pa nǹkan rẹ̀ ni òun náà ni pé ọlọ́run bá ń fi ara rẹ̀ tó dá nǹkan ó fi ń búra ìyẹn ni pé wa Rabbil Asr ọlọ́run bá tó dá asr tó dá ìgbà yìí òun náà ni fi ń búra gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé wash-shamsi ọlọ́run fi òun búra apákan náà múnà sọ pé rárá ọlọ́run fi ara rẹ̀ tó dá òun ló fi búra ìyẹn ni pé Rabbish-shams èyí ó wù ọ bẹ́ẹ̀ ọlọ́run fi ń kan ọ̀rọ̀ ń pá fún wa ní lẹ́yìn ìgbà náà ló tó wá mú gbólóhùn téèyàn fi máa kànkan nípa ó tó mú wá lẹ́yìn ìbúra yìí ọlọ́run bá sọ pé innal insana lafi khusr dájúdájú ìran ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó wà nínú òfò òfò náà ni òwò àti èké wàhálà téèyàn ṣe tó pé èrè rí lára rẹ̀ ó kéré sí wàhálà tí ṣe sí kọ́ sọ ẹ̀ inú àwọn onímọ̀ àfọwà rọ́ọ̀sì nínú tafsiri rẹ̀ ọsọ ọba ń sọ ní wípé ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwọn àsìkò rẹ̀ lórí èpẹ̀ yìí láti rí tó ń ti bẹ́ẹ̀ kò sí tó lérè tó kéèyàn ọmọ fàwọn àsìkò ń ṣe tọ́lọ́hùn kọ́ wá ní èrè rẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ nígbà tó bá kú lórí ìfẹ́ yìí ẹni tó bá ṣe wàhálà lórí kóhun ó lè ní owó tó lówó rẹpẹtẹ tó ṣe wàhálà lórí kóhun ó ní ọlá rẹpẹtẹ tó ṣe wàhálà lórí pé ó lè rí ipò òṣèlú ńlá dìmú tọ́lọ́ ti ṣe é fún àfáwàrọ́ sí sọ wípé kọ́mọ́ fọkàn balẹ̀ yìí pé ògóńgó tó ń torí ẹ̀ wálé ayé wá tó ń torí ẹ̀ wálé ayé kọ́mọ́ rò pé tó ń torí ẹ̀ wálé ayé lòún rí wọn òfò náà yóò sì tó já fún wájú ọlọ́run tí ó bá lo àwọn nǹkan yìí láti wa ipé káwá kọjá ń ẹn tó rí lò tọ́pẹ́ lórí ẹ̀pẹ̀ tọ́lọ́gọ́rùn ọdún tó lòjọ́gọ́rùn ọdún lọ kí ni àtúbọ̀tán rẹ̀ ọlọ́ọ̀bá iṣẹ́ tó ṣe lé ayé ní ọlọ́ọ̀bá wájú ọlọ́ọ̀tọ́ ajé sáré láfọ́lórí fi sọ ikú wà láwọ̀ ìṣta alifan thumma alifayin ba'daha fala budda min yawmin tasiru ila al-qabr tó bá tọ́lọ́n tó wá dáṣẹ́ ẹ tó tún fún ní ẹgbẹ̀rún kan sí tó di méjì kò síbúyẹ ẹjọ́ kan náà wọ́n gbé ọ tí wọ́n lò jínú sáré nígbàtí èyàn bá ń fọ́nu bó ti ṣe gbékúdé òun ti ṣe òkígbẹ́ òun ti ṣe mọ́kù ní wèrèwèrè nígbàtí èfún tàn jẹ lọ́wọ́ jù nígbàtásìkò lọ́lọ́wọ́ ìtí ìdèé lọ́jẹ́ kẹnu rẹ̀ ọmọ ọdún nígbà tásìkò tọ́lọ́n bá dé bí ìgbà tí ò ní gàgàlá ní ó sì jọ ọlọ́wọ́ bá sọ wípé innal insana lafi khusr ìran ọmọ ẹ̀dẹ́ ènìyàn yọ wà nínú kí wọ́n ní tọ́lọ̀ ń sọ nínú súrà yìí ẹ ń bá ní ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin lára òun lọ́jẹ́ wípé oore tọ́lọ́ ń bá ṣe fún ní ilé ayé èrè lórí èrè ní ọmọ jẹ́ fún o ní ó sì tún jèrè wájú ọlọ́run nígbà tó bá papòdà kúrò lórí ẹ̀pẹ̀ ọlọ́run sọ pé ilẹ̀lẹ̀bì na òdodo wo ìgbàgbọ́ tí ọlọ́run fi rán ànábì wa muhammadu sallallahu alayhi wa sallam ìgbàgbọ́ òdodo tí quran tó mú wá ìgbàgbọ́ òdodo tó wà nínú ọ̀rọ̀ ànábì wa sallallahu alayhi wa sallam tó sàlàyé ẹ̀fún wa ẹ ń bá ṣe wípé ìròyìn yẹn ń bẹ lọ́dọ̀ rẹ̀ irú ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run sí wá ní ẹlẹ́sìn islam tí ń tẹ̀lé súnà nàbí wa sallallahu alaihi wasallam oore tó ṣe pé èyàn lè dúpẹ́ ẹ̀tán ni ẹlòmí tí ẹsẹ̀ lẹ́sìn islam yóò tó máa wo mùsùlùmí pé kílẹ̀ ìdẹ́lẹ̀ yìí dára èèyàn gbìyànjú ó lè kéwú ó lè ka Qur'an ṣùgbọ́n ìmọ̀nà àtọ̀dọ̀ Ọlọ́run ní ti mọ́ wá ngbà bá wá dénú ẹ̀mí lọ́lọ́wọ́ a fi blẹ́ẹ̀sì sínú ìgbìyànjú tẹ́ wá ń gbìyànjú yẹn pé kọ́ máa pọ̀ sí kọ́ máa pọ̀ sí kọ́ máa pọ̀ sí ọlọ́run sọ fún ànábì sallallahu alaihi wasallam nípa ẹni tí wọ́n bí bàbá rẹ̀ pọ̀ mọ́ Abu nígbà tó ń gbìyànjú lórí ẹ̀ ipe kọ́sàgbà islam kọ́sàgbà islam kọ́sàgbà islam ó ní ọ̀sọ̀ pé la ilaha illallah kò rí wí muhammadu rasulullah kò rí ṣe títí tó fi lọ ọ̀dọ̀ ọlọ́run inú àdámsà sálàm bàjẹ́ ọlọ́run wá eré anábì sallallahu alaihi wasallam kìí ṣe ń tọ́ ọba ń fẹ́ nú ọkàn ní ọmọ ní ìgbàgbọ́ òdodo ọwọ́ awù mí fámìlì mi ni ẹn tí ń ṣe dáadáa sí mi ni ojú rẹ̀ fáyín pọ̀ ìwọ́kọ́ náà sọ́jú olùgbàgbọ́ òdodo ṣùgbọ́n ọlọ́run ní máa fi ọ̀nà mẹ́rin tó bá wù torí ẹ̀lú jẹ́ pé ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run dákun ìdí àsìnàmá àti àwa àti aya wa àti gbogbo fámìlì wa àti gbogbo ọ̀ràn wa ọlọ́mọdé àsìnàmá wọlá àtìkò wọlá àánú rẹ̀ lọ́lọ́wọ́ sọ pé innal insana lafi khusr illa alladhina amanu ìran ọmọ ẹ̀dẹ́ ènìyàn orí òfò ni wọ́n wà àfẹ́mbá nígbàgbọ́ òdodo làwọn máa fi dúró lórí pé àti majority nu ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìtọ́pọ̀ jù ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà

ìran ọmọ ẹ̀dẹ́ nìyàn wọ́n máa wà lórí òfò owó àṣì ìdèrè àyàfi àwọn tí wọ́n bá ní ìgbàgbọ́ òdodo ìgbàgbọ́ òdodo ní Islam ó dúró lórí imanu billah ìnígbàgbọ́ sọ́lọ́ wa malaikatihi ká nígbàgbọ́ sí àwọn màláíkà rẹ̀ wa rusulihi àwọn òjíṣẹ́ ọlọ́run tíra ọlọ́run tọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ agbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí wal yawmil akhir àjíǹde lẹ́yìn ikú agbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí wal qadar ebùbọ̀ ọlọ́run kádàrọ̀ ọlọ́run tó ti kalẹ̀ tó ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀tán bí tí mọ́ sọ yẹn àwọn àfáà sí tíra lórí ikọ̀ kan lórí bí Kùránì ṣe mú wá àti hadith Ànábì sallallahu alaihi wasallam èèyàn pẹ́lọ̀ dùn dùn pé mọ́kàngbọ́n lọ́n gbọ́ lásán kọ́ kà sí pé ọ̀rọ̀ ti tán bẹ̀ ọ́n tara ẹjẹ́ àìmọye ń tọ́gbọ́ lọ́n gbọ́ tó jẹ́ kó ń gan ní ìsàlẹ̀sàlẹ̀ ẹnu náà ni ọ wà lọ́wọ́dà lè fi yá mọ́ sí ẹgbọ́n tọ́lọ̀ sọ́nù Kùránì nípa àwọn mùnábìkì àwọn mùnábìkì nígbàgbọ́ ní ọlọ́run ṣùgbọ́n bí a ṣe ń ṣe islam ni a tún ṣe nǹkan ní ìfọ̀mọ́ islam bí a ṣe ń ṣe islam ni a tún ṣẹbọ bí a ṣe ń ṣe islam ni a tún ṣẹ̀sìn ní ìṣe ṣe islam ọlọ́run wa sọ́nù koran ṣe iná ni mùnábìkì fi dárìkìlà asfali náà kódà ìmí inú wọn tún kọ́ mọ́sálásí kalẹ̀ ṣùgbẹ́ ìkọ́ mọ́sálásí rẹ̀ ìpè èèyàn lọ síbi ìbàjẹ́ tí ọ̀dá ni ọlọ́ni ìsàlẹ̀sàlẹ̀ ẹnu náà làwọn èèyàn wà lálẹ́ kìyàmù anábì wa sallallahu alaihi wasallam ó sàlàyé fún ayé pé iná tẹ́ ń wò yẹn tọ́lọ́ ń dá ìpele ìpele ni èyí tó burú jù mbẹ́ tó le òun náà ní ìsàlẹ̀ rẹ̀ ìsàlẹ̀sàlẹ̀ àwọn tó rí pé wọ́n ní gbàgbọ́ pé ọlọ́run bẹ́ ń tó tọ́ ṣùgbọ́n wọ́n mọ̀ pé tí ìṣòro kan bá ti dé èyàn máa ṣáájò ájò tí wọ́n wàá ṣeun ájò ẹbọ ni ọlọ́run bá ọ̀fọ́ ájò ájò wo ájò tó bá ìsìláàmù mú tí ọ̀lẹ́bọ ń nú tọ́lọ yíyọ̀ ń dábú wa ṣùgbọ́n kìí ṣe pé kọ ájò kan àbí kó dúró lórí pé tí bá fà náà ló ṣe fún ọ ta sọ fún ọ pé àfọ òní wọlé ta lọ sọ fún ọ sínú ayé ìlọ́lọ́ sọ pé àfi àwọn àbá o ọlọ́run sọ pé àfi àwọn àbá o ẹ ń bá níròyìn tọ́lọ́run ń fẹ́ tó bá ní lára ìròyìn wọnú ọlọ́run àìmọye àfọ ẹwúfá àìmọye àfọ ẹlẹ́bọ tí ó gbé láwà ní tí ṣòkòtò rẹ̀ ò ní kalẹ̀ àìmọ iye ilé à tẹ́bọ̀ ọ̀tán lẹ́yìn sọ́bẹ̀ ọ̀tán nù gbá rẹ̀ èsì ọlọ́run sallallahu alaihi wasallam sọ fún wa pé inna Allaha la yanzuru ila suwarikum inna Allaha la yanzuru ila suwarikum walakin yanzuru ila a'malikum ila qulubikum wa a'malikum ọlọ́run wo àwòrán yín bẹ́ẹ̀ ti fáyìsì ní ọgbọ́n ọlọ́run wò bẹ́ẹ̀ ṣe mọ̀rọ̀ sọ sí nǹkan lọ́lọ́wọ́ owó ipò tẹ́ ẹ̀dìmúnú ẹ̀sìn nǹkan lọ́lọ́wọ́ owó èyàn bá jẹ́ òdìdí ìmáàmù olùkọ́ bá jẹ́ gbogbo àgbáyé lórí gbogbo mùsùlùmí tí ó sì wo sẹ́yìn sẹ́sẹ̀ yìí bá tọ́lọ́run fẹ́ sọ nǹkan méjì tọ́lọ́run wò nìyẹn ọmọ ẹ̀dẹ́ ènìyàn yọ wà ní owó àti èké owó tí ò ní wúlò iṣẹ́ tí ò ní lérè àfẹ́ ń bá ní ìròyìn ìgbàgbọ́ òdodo lára tó dúró wa amilu salihat àwọn tí ó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ rere wọ́n ń ṣiṣẹ́ dáadáa èdè olè sàdédé ṣiṣẹ́ dáadáa sí ìbá ti pé ìmánì rẹ̀ kọ́kọ́ ti dúó nígbàtí ìmánì rẹ̀ bá dúó níṣẹ́ dáadáa tó bá sí ọmọ lérè lọ́lọ́run fi sọ fún àwọn zúmọ́ rí pé alàlélàhìdínú lọ́kọ́ àlẹ́sùn ẹ̀dẹ̀ tí ẹ gbọ́ ẹ̀sìn tó bá mọ́ kanga fọ́lọ́run tí èyàn ṣe lórí ìgbàgbọ́ òdodo ní ọmọ ẹjẹ́ tọ́lọ́run o inú omi wá dá lọ́ndà mọ̀lẹ́bí pọ̀ lọ náwó lọ ṣùgbẹ́ ìpìlẹ̀ ìgbàgbọ́ ni òsì lọ́dọ̀ rẹ ilé ayé ìlọ́lọ́run ti san lẹ́sàn yìí nǹkan rẹ̀ lè máa tó ilé ayé tọ́lọ́run fi san lẹ́sàn tọ́bẹ́dàlì kìí àmì tọ́wá níwọ̀ ọlọ́run ọmọ sí dáadáa ọmọ dàbí pọ̀ ọmọ tọ́rẹ̀ èmi ọmọ ara jẹnẹtọ̀ sí mọ́sálásì ọlọ́run sì gbọ́ orí tó náà ti pọ́n lé ayé ni èyí tó nínú torí bóun ti sọ fún ọ nínú suratul Kahf inú àyà tó parí rẹ̀ pé wà faman kana yarju liqa'a rabbih falya'mal 'amalan salihan wala yushrik bi ibadati rabbih ahada ẹ bá ṣàkíyèlé kó fẹ́ pàdé ọlọ́run dáadáa lálẹ́ kìyàmà tọ́fẹ́ wà àlùjánnà tọ́lọ́run fàlíyà amẹ́lẹ́ amẹ́lẹ́ ń sọ lẹ́hàn iṣẹ́ rẹ̀ ní kọ́ máa ṣe tí ìsìláàmù mú wa tó bá sì ń ṣiṣẹ́ rẹ̀ wàlá yóṣe kébé ìbáadá ti rọ́bì bí àhàdánì tó bá ti ń ṣe lọ́n ọgbọ́dọ̀ rú nǹkan ní ìfọ̀mọ́ ìjọsìn ọlọ́run ti ń ṣe tó bá ti rú nǹkan ní ìfọ̀mọ́ ọba gbogbo sẹ́rẹ̀ ń jẹun ọlọ́run sọ fún ànábì wa sallallahu alaihi wa sallam ìdí wàdà لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين àti fi ránṣẹ́ sí ọ wo tí Ọlọ́hun sallallahu alaihi wasallam a sì ránṣẹ́ sáwọn tó ṣáájú ẹ ipe tó ọba fi lè ṣẹbọ iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ ẹbọ mọ́ bá ṣẹ́ jẹ́ ni kìí ṣe ìdarí kìí ṣe gbogbo tí ẹ bá ń pè sí wa létí nìyẹn ṣe máa sáré má kéèyàn ojókòó dáadáa àwọn tí ẹ ṣe lánàá níbo ni ẹ bá já ṣe ọlọ́wọ̀n bá ẹlẹ́dàá ṣe kọ̀ ṣàánú wa ní lórí títà abálé ayé wa ilé láìsẹ́ bọ́ kéèyàn wá wípé tó kù ẹbọ ló kù ló fẹ́ ṣe àwọn tí ẹ ṣe lánàá ibo ni ẹ bàjá àwọn tí wọn ò ṣe ẹbọ tí wọn ò ṣe ẹbọ sílé ayé wọn ọ̀dá sílé ayé wọn tó ní ṣé wọn ò níwó lọ́ọ̀ni ṣé wọn ò níwó ni ṣé béèyàn bá fi ọlọ́run sí náà ní ọba tó bá fọ́lọ́run síbi wípé wo ní da o ní sorogún pẹ̀lú ọlọ́run o ní ṣe ẹbọ ọ̀rọ̀ rẹ ló sì máa tòrọ ló sì máa dúró tí ọ ṣùgbọ́n tó wáyé pé lórí pé ọ́sà máa dápọ̀ mọ́ra wọn náà ni tó rò pọ́ ọgbọ́n etí ò tó nǹkan ni ó sì máa dà ọlọ́run ní ọmọ ilé ọ̀rọ̀ tó fi lọ pàdé ọlọ́run ọlọ́run dákùn sí wálé lẹ́bọ ìta bá ti ṣe kọ́lọ̀ kó sàmójútó ẹ̀kú wa mọ́ sí alẹ́ tí ó kù sórí ẹbọ tọ́lá àti tọ́lá àánú rẹ àwọn àti gbogbo fámìlì wa ọlọ́ọ̀bá sọ wípé innal insana lafi khusrin illa alladhina amanu wa 'amilu s-salihat wa tawasaw bil haqqi wa tawasaw bis sabr الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المصطفى وآله وصحبه ومن بأثر اكتفى أما بعد فعباد الله فتتما لما تقدم في الخطبة الأولى من النظرة السريعة إلى سورة العصر فقد تكلمنا أن الله سبحانه وتعالى استثنى من الخسران من اتصف بصفات أربع الإيمان بالله عز وجل والعمل الصالح وتواصي بالحق وتواصي بالصبر فتواصي بالحق هو دعوة إلى الله سبحانه وتعالى قال الله سبحانه وتعالى يا أيها, يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك فإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس وقال سبحانه ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر فهذا حق على الدعوة فالدعوة في الإسلام يبدأ من الإنسان ثم إلى أسرته ثم إلى جيرانه ثم من حوله في المجتمع وبعد ذلك فعلينا بالصبر فلا بد من الصبر على الطاعة على طاعة الله والصبر على اجتناب معاصي الله والصبر في تحمل أعباء الدعوة فنسأل الله سبحانه وتعالى أن يوفقنا وأن يجعلنا ممن يتصف بهذه الصفات الأربع أدوكني أدو الله الله باسي أبتوسي أتريكات جفاء نبوة محمد صلى الله عليه وسلم gẹ́gẹ́ a ti sàlàyé على قضاء alákọ̀ọ́kọ́ o náà ní wípé a sọ̀rọ̀ nípa súratul asr pé ọlọ́ọ̀bá ní àfi àwọn tí ẹ bá ní ìròyìn mẹ́rin lára ìròyìn alákọ̀ọ́kọ́ ta ti sàlàyé síwájú òun náà ni ìgbàgbọ́ òdodo ní ìbámu sí bí tíra ọlọ́run bá ṣe mú wá ti Qur'an àti hadith anabi wa sallallahu alayhi wa sallam ká ní ìgbàgbọ́ sí ọlọ́run sí ẹgbẹ́ á ìgbàgbọ́ sí ẹlẹ́ẹ̀kejì òun náà ni ká máa ṣiṣẹ́ dáadáa òun náà ni iṣẹ́ tí Qur'an mú wá tí hadith mú wá tó kí a máa ṣe ká máa gbìyànjú láti máa ṣe wọ́n ẹlẹ́ẹ̀kẹta tí a fẹ́ mẹ́nubà òun náà gbólóhùn ọlọ́run tó fẹ́ pé watawasaw bil haqqi watawasaw bis sabr àwọn tí wọ́n kú nínú òfò náà làwọn tó ṣe pé apá kan nínú wọn ń sọ àsọọ́lẹ̀ fún apá kan pẹ̀lú pé kí wọ́n jùlọ mọ́ òdodo al-haqqu tọ́lọ́run dákọ́ nínú Qur'an ààyè méjì tí ọlọ́run bá ti dákọ́ tọ́lọ́run ti pera rẹ̀ ní àwọn àyè kan ọlọ́run bá pera rẹ̀ ní al-haqqu ipò òun ọlọ́run bá ní al-haqqu ní ọba òdodo ààyè míì ọlọ́run bá pe iṣẹ́ tó fi rán ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run pe ní alhaku ipe iṣẹ́ òdodo ni tí túmọ̀ sí pé ìsọ àsọọ́lẹ̀ fúnra ẹni ìrora ẹni nínú lórí èpè yìí ọgbọ́dọ̀ dúró lórí pé à ń pe ní lọ síbi tọ́lọ̀ bẹ́ẹ̀ náà sì ni à ń pe ní lọ síbi dáwà wa sallallahu alayhi wa pé kò ní dáwà òdodo súrà yìí ọ sọ fún wa yìí pé a jókòó tẹ̀tẹ̀rẹ̀ lásán o nínú ojúṣe tọ́lọ́run gbé sí ilé wa lórí ilé ayé òun náà ní dáwà òun náà ní ká máa pèpè ká máa pèpè sójú ọ̀nà tọ́lọ́run kọ́mọ̀jẹ́ yí pé ìbàjẹ́ ni ọwọ́ a máa gbilẹ̀ nínú àdísà Nábì sallallahu alaihi wasallam ó ní inú tó kó ìparun àwọn ẹni ìsáájú òun náà ní wípé kálukú wọn mẹ́nu rúfù ọmọ kọ̀ fún àwọn ẹni nípa ìbàjẹ́ ìbàjẹ́ wa kárí ọwọ́ adé pé ńgbà tí ìparun ọlọ́run bá dé àtẹ́ntí ń ṣe dáadáa àtẹ́ntí ń ṣe

nínú àwùjọ tá a wà yìí a gbọ́dọ̀ máa tòkè sójú ọ̀nà tọ́lọ́run iná ní àwọn ọ̀dọ́ oríṣiríṣi àwọn ẹgbẹ́ oríṣiríṣi nínú Islam ohun tí wọ́n wà fún nìyẹn tọ́lọ́run kọ́ máa kún wọn lọ́wọ́ kó sì máa ṣe àkúnṣe fún wọn àti fún àwa náà kò sí kí àṣìṣe ọmọ máa ṣẹlẹ̀ ṣùgbọ́n síbẹ̀ ìyẹn gbọ́dọ̀ máa gbìyànjú lórí pé òun gbìyànjú láti lórí dáwà láti máa fi pẹ̀yà fún àwọn èèyàn lórí títẹ̀lé tọ́lọ́run téèyàn bá ṣe dáwà ọjọ́ ara rẹ̀ gan ni ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nípa pé kọ́ máa ṣe àtúnṣe àlámọ̀rí rẹ̀ in tó sì fi ṣe àtúnṣe jù ó náà ní pé kọ́ lọ kẹ́kọ̀ọ́ Islam kọ́ lọ kẹ́kọ̀ọ́ Islam in tẹ́ èyàn ọba mọ̀ bó nìyẹn ṣe lè yọrí ìtọ́nisọ́nà lórí ẹ̀ in tẹ́ èyàn bá mọ̀ nìyẹn lè sọ pé nǹkan yìí òun ti mọ̀ á dẹ́kun òun ṣe kéèyàn lọ kẹ́kọ̀ọ́ Islam ọjọ́ tó ṣe pàtàkì kọ́mọ Quran ká kọ́mọ tó mọ Quran kọ́mọ àdìsí àdìsí sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ṣe ni kọ́mọ gbìyànjú láti ràn lọ́wọ́ àsì wá sí tó dé pé àwọn tí wọ́n ń ṣe wọ́n jẹ́ ẹni ọlọ́run a mọ̀ wọ́n pẹ̀lú ìbẹ̀wò ọlọ́run a sì mọ̀ wọ́n pẹ̀lú ìmọ̀ tí kan bá gbẹ̀yìn inú méjèèjì àtúbọ̀tán rẹ̀ ìdá tó bá ṣe pé ìbẹ̀rù ọlọ́run ní bẹ fún yàn tí ò nímọ̀ ìsọkúsọ ní ọmọ ọ̀sán tó bá ṣe pé ó nímọ̀ ṣùgbọ́n kò sí bẹ̀rù ọlọ́run fún nígbà ọba ṣe wá àṣìtán àtúbọ̀tán rẹ̀ náà ní pé ẹ̀dá wùjọ fún ní tí ó gbẹ̀yìn rẹ̀ nìyẹn àwọn tá a mọ̀ pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run tó jẹ́ pé ìmọ̀ ń bẹ fún wọn ká máa lọ sí wáàsí wọn kí ẹ̀mí wọn ó fi lè bà mọ́

sùúrù náà ní kéèyàn ọmọ rọ́jú lórí nǹkan oríṣi mẹ́ta nǹkan lèyàn ọmọ ṣe sùúrù lè lórí tó bá fẹ́ gbé níwájú ọlọ́run àkọ́kọ́ bẹ̀ ni tọ́lọ̀ ń bá ní kéèyàn ó ṣe kéèyàn ọmọ ṣe sùúrù lórí ṣíṣe rẹ̀ àìṣe sùúrù ni ò jẹ́ kí àìní sùúrù ni ò jẹ́ kẹ́lòmí ò rí ìrun kí àìní sùúrù ni ò jẹ́ kẹ́lòmí ó gbààwẹ̀ ìrọ́jú ni àwọn míì fẹ́ máa nira lásìkò míì àbí kí ṣe ìtọ́n wọ́n fẹ́ jẹ́ káwọn míì ọmọ níwá lára èèyàn wà á ti èṣù dànù yọ ọmọ tẹ̀pẹ̀lẹ́mọ́tọ́lọ́ yẹn ìran kan ní sùúrù nìyẹn ẹlẹ́ẹ̀kejì tọ́lọ̀mbá ní ká má ṣe ká dínà sí sùúrù náà ni èyí ó fi dínà sí torí gbà mí ń bẹ tí yọmọ rí àwọn èèyàn míì tí wọ́n máa ṣe báyìí ẹlòmí ọmọ ṣẹbọ báyìí owó ló sì tún máa pọ̀ sí yọ ọmọ ṣẹbọ báyìí olówó ló sì máa pọ̀ sí ṣùgbọ́n orí ẹ̀dẹ́ lọ́lọ́run ṣe fún kọ́lọ́mọ وإذا أردنا أن نهلك قرية أمرنا متر فيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا àwọn tara rọ̀ àwọn tí wọ́n ti ń rí ṣe àwọn ohun ma ṣe ìbàjẹ́ jù lórí ilẹ̀ ńgbọ́ ọ̀báyé ọlọ́bọ̀ wà kó karùn bá wọn ìṣúrú ẹlẹ́ẹ̀kẹta o náà ní kíká máa ṣe sùúrù lórí ìpèpè sí ojú ọ̀nà sọ́lọ̀ àwọn èèyàn ma sọ oríṣiríṣi nǹkan wọ́n ma kó sùta oríṣiríṣi bá wa báwo ma ṣe sùúrù lórí ẹ̀ ìròyìn mẹ́rẹ̀ ẹ̀yìn tọ́lọ́ ń sọ ní sùúrà ìkọlọ̀ ní ó péjọ fún wa wọlá títóbi ọlọ́run wọlá àánú rẹ̀ ìrẹ́ ọlọ́run àbẹ̀ọ́ àfi títóbi rẹ̀ bẹ̀ọ́ àfi àánú rẹ̀ bẹ̀ọ́ ìlú wa lórí bó ṣe rí èyí tó dá ń bẹ̀ kọ́lọ̀ jẹ́ ọmọ ìgbèrú sí èyí tó kù díẹ̀ káàtó ń bẹ̀ kọ́lọ̀ ń dákọ́ bá ṣàtúnṣe rẹ̀ ọlọ́run dákọ́ mọ́sá ṣàánú wa ṣe àlékún àánú tó ṣe fún wa gba ìbádá wa ọlọ́run jẹ́ tán lórí imáàlì jẹ́ a lọ sọ́dọ̀ rẹ lórí ìgbàgbọ́ òdodo wọlá àtútò wọlá àánú rẹ rọ́bánà láàbùdé tó bá náà وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قوموا إلى صلاتكم يرحمكم الله